أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ṣókí àdá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run adẹ̀tọrọ ìkẹ́ àti gẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam abẹ ọlọ́run nìka ilé tí a ń ṣe lé ní ọlọ́run bá ní falbaríkà sí abẹ ọlọ́run fún ẹbí ọkọ àtẹbí ìyàwó tá a bá ti rántí òní ọlọ́run jẹ́ a máa dunnú ọlọ́run má jẹ́ abanújẹ́ má jẹ́ kẹ́bí méjèèjì yóò dọ́ta a ti ṣe àwọn nìkan kan rí tó jẹ́ pé ẹbí méjèèjì padà wọn ra wọn lépè àtolórí ibú níyí níjọ́tẹ̀ ẹ̀sọ́ ẹ̀sẹ̀ bí èèyàn gidi àwa fún yín lọ́mọ tán ó ti ẹ̀ tó yọ ọkọ ó ti ẹ̀ bàbá ìyàwó ó ti ẹ̀ ọkọ èpè wọn wà wọn ra wọn lépè tàbátí àdó àlámútàrà kàìfà kèwá sí ẹbí kan o àìmọye ẹbí kódà ààrẹ ìtọ́jẹ́ pé ẹni tọ́jẹ́ gádíà ìyàwó àti bàbá ọkọ wọ́n fẹ́ lè fún ẹ fúnra wọn kùkù mo bẹ lọ́hùn tá a bá ti rántí òní yìí a máa rẹ́rìn mo tún bẹ lọ́hùn pé nìka yìí ọlọ́run bá ní kó ẹ̀yìn ẹ̀yìn méjèèjì ẹ̀gbọ́n ẹ̀ máa ṣe ṣùgbọ́n abẹ lọ́hùn ọlọ́mbà ni yín máa ṣe kẹ́ ẹ gbé wọnú àlìjánná fìdáwò ṣàìpọ̀ kọ́mọ̀ráyé inú ẹbí yín àwọn èsù bí èèyàn kọ́mọ̀ráyé inú ẹbí ó jẹ́ ìdùnnú fẹ́ bí àkọ́kọ́ ìdùnnú fẹ́ bí ẹ̀kejì ṣe bẹ́ẹ̀. tí wọ́n ní ká fi sọ̀rọ̀ building harmonious marital relationship tí bàbá ìyàwó a bó ló ṣe já sí wípé ètò ìgbépọ̀ ní lọ́kọ-láya yín yóò jẹ́ ti ìdùnnú yóò jẹ́ ti ìfọ̀kànbalẹ̀ yóò jẹ́ ti ìgbọ́ra ẹni yé yóò jẹ́ ti oríire ayé àtọ̀run torí ọba náà ń sọ nípa pé a wa ní ìhà ṣé ń gbọ́ dáadáa sísá Aisha dàmbó lọ́wà tí wọ́n náà ń gbọ́ dáadáa ọlọ́run ní ká bá a ṣe ní yín o ara ikima tó wà ń bi nìka ilé kẹ́ ẹ lè máa fi ẹ̀mí balẹ̀ sọ́dọ̀ ara yín kẹ́ ẹ fọkàn balẹ̀ ara yín kẹ́ ẹ lè fẹ̀dọ̀ lórí òróǹro tẹ́ ẹ bá ara yín ọjà sí pé tọkọ ìyàwó bá ń banú jẹ́ bọ̀ tó ń ronú bọ̀ tí wàhálà dé bá wàhálà ìtọ́ba dẹ̀ délé pé má fi ara fi irùngbọ̀n rẹ̀ ṣe é díẹ̀díẹ̀ àáfà tán fọ́ ráńgẹ̀ àáfà tọkọ mu júìsì eré ni àwàdà ni yọ bá gbàgbé ìbànújẹ́ tó ń ṣe kí ni o tó ń gbé bọ̀ ṣùgbọ́n tó bá ń gbé ìdùnnú bọ̀ láti ta wàhálà ètò dénú ilé ìwọ ọlọ́ọ̀rù kí lélẹ́yìí báyìí tó jẹ́ pé ìbànújẹ́ ló bá pàdé àṣẹ̀kí náà sì ń bẹ̀ bá wọn lìtẹ́sùkú náà ilé ha ibi tí màá ti bẹ̀rẹ̀ sí ẹni tó wà wájú mi ń bi bàbá ẹni tí mo kò jọ wàhálẹ̀ ọ̀pọ̀ mo to àwọn nù kọ́ọ̀tì ìmọ̀ mélòó mo fẹ́ sọ ṣùgbọ́n sàrí máa sọ kí má jẹ́ ká dírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà ìtọ́ wá jẹ́ kí amúṣẹ́rí tọ́pìkì gbà mórí inú mi dùn kí lójú ó dùn ni pé àdánwò ń ṣẹlẹ̀ lásìkò yìí èmi tẹ́ ń wò yìí bàbá ìyàwó mọ́ mi dáadáa ara ń táwa máa ń ṣe láyé ẹjọ́ òun ni bí brọ́dà àti sísà ni wọ́n ṣe fẹ́ra wọn tí n bá ní máa káyé àfẹ́rẹ́ ni àfẹ́rẹ́ tí mo dá sí kìí one fifty àbọ̀ hundred ṣùgbọ́n lónìí tí mò bọ́ sọ̀rọ̀ yìí the last ten years After àtọ̀dásí the last five years ìròkè mo dá sí méjì ìròkè mo dá sẹ́yọ kan gan wàláì èèfì gbogbo ara dá sí afẹ́fẹ́ rẹ̀ ni mọ́ ó lójú afẹ́fẹ́ rẹ̀ ni tí mo lè dá sí bó ṣe ń wò mí yìí torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rò pé wọ́n lájọ̀ lórí létà lẹ́rìí wípé àti wọn ò gbádùn àwọn òbí tí wọ́n rò pé àṣẹbí ìsáàsùn lẹ́yìn pera yín ṣe bá àfà lẹ́pẹ̀rẹ̀ ayín ẹ̀yìn lẹ́tẹ̀lé wọn wà jẹ̀mọ́ sáwà sọ bá ìfà àfà àmọ́ ni ṣe bẹ́yìn máa ṣe wáàsí lórí rédíò ṣe bá máa gbọ́yìn tẹ́ máa ṣe wáàsí kí àfà tẹ wá tẹ̀lé wá ó ti fẹ́ ẹ̀nàta yé ìyàwó rẹ̀ pa àbí sísọ tẹ ní ẹlẹ́hà ni ó ń bojú yìí ọmọ ti gbọ́mọ ọba fọ́sùn ó ti lọ ṣe sìnáǹtà ọmọ ti bóra tán kódà tẹ́ bá ti dórí social media selfie lọ́mọ ń ṣe báyìí àwọn ẹlẹ́yà tiktok wọ́n pọ̀ tí wọ́n gbádùn tọ́rọ̀ wọn ti dàrú gidi kí láǹfààní pé èèyàn bojú láyé gbogbo ojú ẹ̀ ti wà lórí íńtánẹ́ẹ̀tì àwọn ẹlẹ́yà oníjó kí ló fẹ́ ta gbogbo kápítà ọjà rẹ̀ kọ̀wọ́ one million ó dẹ̀ ti di aládùnẹ́wò lórí social media ní àmọ́ ni ní ọmọ jó ni ọmọ ṣe wèrè òní lógo tàdáńdínní súpọ̀ àrògbòmú alahaya mafkud wàláì modesty kò sì tí jùmọ́ àbí táwọn sọ lẹ́ẹ̀kan kan tẹ́lí bí yàtọ̀ wà gbà láyé ẹjọ́ àfà wàláì tẹ́lí bí yàtọ̀ jẹ́ pọ́ gbádùn ni ibo láti rí wa ká máa gbọ́ orin ibo láti rí wa ká máa ṣe gbogbo dìdìrín ism níbo náà ti rí wa káwé pé àrùn láàmú ẹsẹ ìfẹ́ ẹgbẹ́ kátó sọ̀rọ̀ àlẹ́ àkàmúlùkù àkàkáfí ìjọjúmọ́ àtìláwà ìjọjúmọ́ àgbàwẹ̀ monday àgbàwẹ̀ thursday wà láì gààrí gààrí mo fi máa gbàwẹ̀ torí pé àwẹ̀ yẹn tóbi lẹ́nu iwájú kájọ oúnjẹ gidi lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ lónìí ọ̀rọ̀ ti dàrú o àfọwọ́ àbùsẹ̀mí tọ́rọ̀ bá wá dàrú á mọ̀ ara àwọn kọ̀ọ̀kan tọ́lọ̀ wọn sàánú mo bẹ̀ lọ́ọ́ lọ́ọ́ jẹ́ wọn. à ń bá yín rìkọ́ọ̀dù si sí à ń sẹ́ndì a fi ń sọ fún yín pọ́ìntì alákọ̀ọ́kọ́ lórí pé bó lẹ́sẹ̀ gbé marital relationship ẹ̀kọ́ lànìyàn pé bẹ́ẹ̀ ṣe wá ọmọ wa yìí ẹ wá fẹ́ torí tọ́lọ́ ah, torí kí mo pè jàmọ́ wà láì tí tí mo sọ ìtẹ́ ẹ̀bà gbọ́yé mo fọlọ́ fẹ́lẹ́ rí ẹni problem wà láì ẹni problem ẹni tí ọba fẹ́ obìnrin torí tọ́lọ́ làwọn ọmọ tó ń kọ obìnrin kí wọ́n ní problem ìfẹ́ torí ẹ̀fẹ́ obìnrin níjọ́ tí wọ́n ń fẹ́ torí pó pupa torí pọ́tọ́tè torí pé wọ́n rí wèrè tó ń ṣe lórí social media. gbogbo obìnrin ayé ni ọ̀gbádùn àwọn bàbá wa lẹ̀ Yorùbá àwọn èèmọ̀ ṣe báyìí wọ́n là láwọ́ kù lóbe tí a rò pé wéèrè náà ń sọ ni bó ṣe wù kó bìnrin ọmọ ẹjẹ́lẹ̀ àtó bó ṣe wù kó jẹ́ phd oda bó ṣe wù kó ákùrà ní bó ṣe wù kó wá láti léere àlàláwọ̀ kù ni ẹ̀yin wá fẹ́ nítorí ẹwà ẹ fẹ́ nítorí pógbé ègbò ẹgbọ́n nítorí polo nìkọ́ọ̀bù ẹ fẹ́ nítorí wípé ó lumó ẹ fẹ́ nítorí polo yáàrìngì ẹ fẹ́ nítorí pọ́wọ́ gílọ́ọ̀fù ẹ fẹ́ nítorí tọ́lọ́ ẹ ní pọ́blẹ́mù o. gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ yàwó tẹ́ ń fẹ́ nítorí ọlọ́run ẹ máa ní problem ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ nítorí tọlọ́run ẹ máa wá wo tọlọ́run mọ́ la ta lọ́bẹ̀ẹ́ lọ́n pọ̀ mọ́ òun obìnrin kan fẹ́ kan sì dá padà sóhun pé àfẹ́ mọ́ ta lọ́bẹ̀ẹ́ lọ́n pé sísá òun tọ́jọ́ mọ́ yóò àbọ̀ àbọ̀ òun lóbìnrin kan fẹ́ kan dá padà sóhun talọ́fẹ́ ló ń kán fẹ́ ọmọ òun obìnrin àbí sísọ òun kàn náà ta yé ẹ̀ta talọ́fẹ́ ló ń kí àbúrò òun ó lóyún kọ́kọ́ rẹ̀ ó sì gba ní nǹkan kan gbogbo ń tàn lọ́dọ̀ àwọn àfa àmọ́ sọ ara àfa tó kù díẹ̀ tíyàwó rẹ̀ ó sì nà ìyàwó ta ìyàwó dẹ̀ bímọ ló kù mọ́. gbogbo tí mo sọ yìí ní ẹ̀zagírẹ́ẹ̀tì o mò ń wà fully involved nínú ọ̀rọ̀ marital issues. àfa àwọn àbùsẹ̀ ní kímoke point one ẹ fẹ́ yàwó nítorí ta ni torí tọ́lọ́ tẹ́ ẹ bá ti wá fẹ́ nǹkan torí tọ́lọ́ ntẹ̀ bá bá ń bẹ̀ ẹ máa package ẹ̀ ìjọba frustrate yín ẹ package ẹ̀ ìjọba ṣe tó dùn mọ́ yín nú ẹ pàkéjì ẹ ẹ mọ̀ wá rántí torí kíni o ẹ rí pọ́mọ tẹ́ǹfẹ́ ó ti ń bojú ẹ̀yin kẹ́sẹ̀ wá sí ìbòjú fún ẹlẹ́yà ni màmá rẹ̀ àbá súnà bàbá rẹ̀ ẹ̀sìn lọ́ba ńlé ṣùgbọ́n ẹ mọ̀sẹ̀ mi séèkì kìí ṣe màlẹ́kà anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo obìnrin ayé ẹ̀fọ́ àòsì wọn ti dá wọn sẹ́mi túmọ̀ lẹ́ẹ̀tì ọlọ́wọ́ òsì kọ́ńdọ̀rú nǹkan òsì nǹkan tí ọ̀dà la máa lo òsì fún ẹ̀fọ́ àòsì kẹ̀ẹ́tún wá sí ordinary ẹ̀fọ́ èyí tó jẹ́ awaj crooked left ribs ẹ̀fọ́ àòsì torí wọ́gọ́wọ́gọ́ rádaràdá rédèrèdè ránranrun játijàti ìgbà áfà tó kí mú àkàfàrìtàhà wà kẹ́sìrù àtọ̀làkùà ọlọ́ọ̀dá omi ọwọ́wọ́gọ́wọ́gọ́ rádaràdá ẹ̀yìn wálẹ̀ ẹ̀fẹ́ kó straight fẹ́ẹ̀ gbẹ́tọ́lọ́ ni. gbogbo àwọn ìyá wa tẹ́ rí pẹ́pẹ́ ńlé ọkọ àwọn bàbá wa ṣe sùúrù fún wọn ni o àwọn bàbá wọn fẹ́ wọn nítorí tọ́lọ́run ni o kò sí ìyá wa tí ò problem sí tiẹ̀ kì í ní ìbẹ́ tọ́ pé mo ti rọ́mọ ìyá wa tó fẹ́ yàwó ó sì súnmọ́ yàwó oorun alákọ̀ọ́kọ́ ọlọ́mọ àti iná máa múrù ìsá ṣáyá kú làlàó ìyàwó lóyún báyìí àáfà ìyàwó ò lè àfà wa ń pò fèkì àfà di olùgbàlẹ̀ of Nigeria Limited àkọ́kọ́ tó súnmọ́ àsìkò ovulation period ni ìyàwó ò tí ì lóṣù kan ó ti ń fọ̀ ní ti ó ń bì kí gbogbo Nàìjíríà ìyàwó èlò oṣù kan ó ti rànjú ìyàwó èlò oṣù kan wàhálà ti dé wọ́n tẹ̀sí wọn ló ti lóyún ah, láì tí ìpòṣù kan àsìkò ovulation ni àáfàá ṣe kí ni lókòwò ọlọ́run náà ṣe kó báyà kan

ọlọ́run ní jẹ́ rí bánu jẹ́ tẹ́ ẹ bá ń fẹ́ harmonious marital relationship ẹ fẹ́ yàwó yín nítorí ọlọ́run bí mo ṣe wá ń sọ fún yàfa dùsẹ̀mí mọ̀ ń sọ fọmọ wa Aisha náà pé òun náà fẹ́ yín nítorí kíni o torí tọ́lọ́run àǹtí Aisha sọ̀ ń gbọ́ fún mi lásìkò kọ́fíìdì obìnrin kan bá kókò lé ọkọ èmi lọ ṣe wá àsìkò náà bá bí mi question inú bá ń bí mi kẹ́kọ̀ọ́ question fún olè ń bí mi wọ́n ní ẹjọ́ tọkùnrin kan bá jẹ́ pé ó ń lówó lọ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ kò rówó mọ́ ebi wá ń pa wọ́n láàrin oṣù mẹ́fà ṣé ìyàwó lè kó mo ní yóò ṣe irú ìyàwó dáadáa wo nu wọ́n bá ní ìyàwó kan ní àsìkò covid gbogbo nǹkan dàrú fọkọ covid lọ sára yìí iṣẹ́ àfa àti ti kọ́ọ̀mù wọn ò bá rí nǹkan jẹ kí ni the next thing ìyàwó bá kó kó lé mo nírò àwọn obìnrin ìyàwó gbogbo àkọlọkùnrin máa ń lówó lọ gbogbo àkọ́ni téèyàn fẹ́ràn èèmọ́ tí wọn náà bá fẹ́ ọkọ rẹ nítorí ọlọ́run kìí ṣe pẹ́ẹ́dì nẹ́sìn sàmúlò àlékún ẹ̀mí mi wàlẹ́ láti jẹta àjẹ búrẹ́dì ìjẹta ẹ̀mọ̀ ń gbádùn gan o. kó o tó lè sọ fún òbí rẹ pé ebi ń pọ ẹ̀yìn oṣù méjì sọ pé kílẹ̀ rí mi àdìsí àwa Aisha òbí àlọ́ sẹ́ni bá pọ́ fóṣù méjì ló tó lè sọ fún òbí rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yin òbí náà ọ̀rọ̀ tọ̀kànyìn wà ní harmonious marriage sọ yìí ẹ mọ̀dà family ìrú pàápàá ìtẹ́ ìyàwó àwọn ọmọ ẹ̀sìn ẹjọ́ òfò pọ̀ ìyá wa Àìṣà ló di di oṣù méjì àwọn ọ̀dáná nínú ilé ànábì èéfín òrù tó ẹ́ kí ni wọ́n ń jẹ èso dàbínù wọ́n wà mú wàrà sí i àáfà tìrù mi bá jẹ nínú Ramadan èmi á máa jẹ dàbínù twenty one kí n tó kí mọ́ gíríbì máa fi twenty one fowó tiẹ̀ ní ètò àwọn dọ́tọ̀ gbé fún wa nù àwẹ̀ tó jẹ́ oléke níbà àwọn bí ajú afa èmi nìkan fẹ́ jẹ́ odidi kìkàtà nítòsí wà bí ọ̀fẹ́ tó thirty sí forty èsì tí ìjẹun bí àwọn òmìnira kó tún mọ̀ gbóúnjẹ gà àti kalẹ̀ ànàbí ọlọ́run tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ju gbogbo ayé lọ ọwọ́ à ń jẹ èso dàbí nù bí ìgbà téèyàn mo kóró àgbàlùmọ̀ lọ́dọ̀ wa ń bì yọwọ ara mu bíi mílíìkì sí ẹ̀mọ́ kí meji láàrin oṣù méjì ìgbé èèyàn gan yàtọ̀ ìsótèèyàn ọmọ wọn ọmọ ni kò sépo kò sáta kò kò fúnpa ni nàbí yuna muhammadu pààlà wa lẹ́gbẹ̀ẹ́ ànàbí àti fámìlì rẹ̀ ọyọ aisha abubakar bàbá mi abubakar o èmi ti fẹ́ pa o ànàbí ní o ti sú mi o ó ti di oṣù méjì lọ́ọ̀fù máa wo bí táwọn òtún wọlé àjápa náà là ń fi àjápa látàánú o ó lépo nú o wọ́n rẹ̀ jarú sí o wọ́n ra edé sí o wọ́n ra sùkú o yá máa ní ìyá ń jẹ àwọn. torí náà pọ́ìntì tẹ́ ẹ̀ bá ti gbọ́ yé pé torí kí lẹ ṣe fẹ́ra yín o torí tọlọ́hún ó ń dùn torí tọlọ́hún ó tó dùn dàkejì torí tọlọ́hún kì í ṣe pé ẹjọ́ àfáà gan wọn ò tí ì ra sọ léyà báyìí ṣé gámọ̀ kó wa sọ léyà bọ̀ ẹjọ́ òfò ìyàwó ìwọ náà lọ́kàn torí ta ni torí tọ́lọ́hún ṣùgbọ́n mo bẹ́ lọ́npá àfáàrí ọlọ́run ní ṣe láàfẹ́ ẹ̀ràn náà tọ́lá àwọn afẹ́ ẹ̀ràn náà pọ̀ nínú àwọn ọ̀dọ́ báyìí ó ọlọ́run ní ṣe àfáàbùsẹ̀ nílẹ̀ ẹ̀ràn náà ọkọ ìyàwó ṣé máa ń so sẹ́ẹ̀fì ní harmonious marital relationship in fact alálẹ̀ ẹ̀yà ẹ̀ lè ní harmonious láyé tẹ́ ẹ bá yahun. gbogbo ọkùnrin tó bá ya ohun tí è náwó lórí ìyàwó fámìlì rẹ̀ ó ní problem aníkọ́mọ ó ṣe sùúrù alóṣù méjì nǹkan èmi náà kẹsọ bẹ́ẹ̀ ni káfí má da fámìlì rù ni obìnrin sí ò lè ṣe sùúrù oṣù kan ẹ sájà báwọn ká má da lérú èmi tí mo jọ́kùn yìí ìgbà tó bá pa mí jọ́ méjì ní ìsìn àáfà ẹni pé mo yọkùn díẹ̀ ẹ̀ẹ́dì tún kò mí ọ́fà ní ìsìn ìyàwó mẹ́ta lèmi ní tí ń tọ́jú mi lọ́dẹ ó tún jẹ́ ń yọkùn báwọn ó kù slọ́ọ̀tì kan péré. àáfà kí n tó wá bí ní ìsìn wàláì mo ti jẹ oúnjẹ tó nítumọ̀ sí tó kù òǹlé tán fi dáná oúnjẹ fún mi tí mo jẹ rẹsì mo jẹ wà mo jẹ dodo mo jẹ gbogbo ẹ àáfà tí n bá fẹ́ kù òǹlé mo máa ń lẹ́tọ̀ lọ́sáìdì ọ̀yọ́ state tí máa kù òǹlé lẹ́yìn ṣubú yìí àwọn ìyàwó mi ó ti dáná takin tó kí ṣubú yìí ìyàwó mọ̀ fún ìyàn kọ́ lẹ́kọ̀ọ́ ni ọkọ̀ ẹlẹ́fẹ́ travel tó bá láago mẹ́ta òru lòun ọ̀gbìn ẹgbẹ́ gbọ́dọ̀ fi délẹ̀ ṣùgbọ́n tó ka ẹ̀yìn alóúnjẹ ó délẹ̀ àfọ̀ rárá ìsì ṣé yé pẹ̀ ni ó délẹ̀ ẹ̀ dámi àfọ̀ wa bùsẹ̀mí ọlọ́run ní sẹ́yìn láhùn ẹ̀fà ni èèyàn wa máa fẹ́ ná wọ́n ní kò ní àfọ̀ àwa náà kọ́ wa ní Yorùbá ń gbàtà wà lẹ́kẹ́ wọ́n ní kò ní

ẹ̀yin lẹ́ẹ̀ máa náwó lé wọn lórí tẹ́ ẹ bá fẹ́ kí wàásì tá à ń ṣe yìí kó ṣe kí ni o kó rí bẹ́ẹ̀ ṣé ń gbọ́ mi àbẹ́ ẹ̀ gbọ́ mi o ẹ gbọ́dọ̀ ṣètò bó o lẹ́ẹ̀ṣẹ̀ máa náwó lórí ìyàwó yín àwọn tó wá jẹ́ dandan jù à ń tùtẹ̀ ìmọ̀ ha ìdáàtọ̀ ìta ẹ máa ṣètò ohun tíyàwó yín ó jẹ tó bá ti lè mẹ́yìn tẹ̀ ń jẹun kì í ṣe pẹ́yìn ọmọ lọ jẹ́ tantalizer ẹ̀yin ọmọ jẹ item nine minus two go sẹ́mi sọ item nine minus two go item seven go ẹ mọ Mr Biggs àbí ẹ mọ báyìí túmọ̀ àbí ẹ mọ KFC àbí ẹ mọ gbogbo àwọn Shoprite àbí ẹ mọ rí ni èmi náà jẹun bẹ̀ sẹ́ni bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi èmi ránjẹ jẹ ẹ ń bá sọmọ mi ọmọ èmi ránjẹ jẹ mi ò kí ń ránjẹ jẹ àwọn ìyàwó oúnjẹ àwọn ìyàwó mi ló dùn jù lọ́dọ̀ mi. tẹ́ẹ̀bà wa ara ń jẹjẹ kì í sára mú kẹfẹ́ ìyàwó mi mi fẹ́ stress ẹlẹ́yìn jẹ́ àlàyé kan dòdò ọwọ́ à ẹja nǹkan kan ẹran ẹja ogun ẹni ọwọ́ à ń bí ṣé kan ni ṣé bíìfù ni ṣé fíìsì ni ẹni lọ wà láyé ẹ ẹ ẹ a ti jẹ́rí lọ́fà ọmọ ìyá a gbogbo ọkùnrin tó bá láwọn kò lè ní harmonious marital relationship ẹ máa náwó ìyàwó yín máa jẹun bákan náà ẹ máa wọ̀ láṣọ ìdákítà ṣàìtà ara àwọn ọkùnrin wà láì mo ti rọmọ ìyá kan rí irúgbọ́n rẹ̀ pọ̀ ju tèmi lọ ṣòkòtò ẹ̀gán fẹ́ fún òkè ju tèmi lọ fìlà rẹ̀ dáa ju fìlà mi lọ ìmúra rẹ̀ dáa ju múra mi lọ tẹ́ ẹ bá rí láì ẹ̀ ṣe bọ́ ọmọ Dangote àáfàá láwọn débi ó láhùn débi ìyàwó tó lóyún ìyàwó tó fẹ́ bímọ kò tó lè rẹrù ọmọ kò tó fẹ́ lè sanwó ọsítù bàbá ìyàwó lọ́sàn ọlọ́run ṣe lórí gbogbo bá wọn òun náà wàá gánú ayé wàá ga ọlọ́run wá òun náà mọ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ bá rí ń pọ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ ọlọ́run sì gbàdúrà rẹ̀ àfọwọ́ àbùsẹ̀mí ọlọ́run jẹ́ máa ga ẹ máa fún àwọn ju aṣọ méjì lọ́dún ṣé bá méjì fún pẹ̀lú ètò kókò ńlẹ̀ wọn kò lè rùn pa ẹ̀ra méjì twenty twenty six méjì twenty twenty seven twenty twenty láàrin ọdún mẹ́ta lọ́kọ́ dé ẹ̀ra sọ mẹ́fà àgbà tóun ní ìfalára pín sẹ́yìn àsáré lo gbogbo ẹ̀kọ́ ni débi pé ọlọ́run tún mọ bẹ́ẹ̀ lọ́n yóò sẹ̀yìn lẹ́yìn tí ó làrí sí kíkú bá ń lọ ẹ máa ra mẹ́ta mẹ́rin márùn lọ́dún òun náà ní jólóṣì òun náà máa rà ara tí ó ní harmonious marital relationship fẹ́ẹ̀ bá mi lọ báyìí sọ́kàn yíwá pẹ̀lú mi asọ́bù àfọ́ àwọn àbùsọ̀rí kí mo pé sùúrù obìnrin máa frustrate life èèyàn o àìlọ́fà eh, ah, torí tọrùn tí mú tẹsẹ̀ ìfẹ́ ojú ọ̀nà lélẹ́yìn ọkọ ìyàwó kí mo pé lẹ́yìn ojú ọ̀nà sọ́ọ́rí hmm. fẹ́ẹ́ nú ilé ó yàtọ̀ sí ìfẹ́ ojú ọ̀nà sẹ́rífẹ́ ojú ọ̀nà kàlìmọ̀jìnúnù ni hmm. èèyàn ọmọ ṣe bí ìwèrè ni gbogbo pẹ́pẹ́ ìyàwó ẹ̀tọ́ lójú ọ̀nà wà láì téèyàn ò ní rí àtù fọwọ́ rẹ bá ti bàtọ́ wà tọ́jú ayé nọ́mà ayé òkè ẹni tá a fọwọ́ àmọ́ ẹranjú ní ìṣe èèyàn mọ́ ẹranjú tẹ́ ẹ bá fẹ́ ní harmonious marital life àfà ẹ nídìí sùúrù tó ṣe kí ni o tó pọ̀ gẹ́ẹ́ gbogbo àwọn tí wọ́n ní sùúrù tó pọ̀ yìí á la ilaha illallah wàláyì àwọn tá à ń rí pẹ̀lú fámìlì wọn ó sì ń fi alọ́kàn balẹ̀ pé alhamdulillah àwọn eléyìí mò ń wo àwọn kọ̀ọ̀kan ní àwọn kókó nígbà ìṣẹ̀lẹ̀ nígbà ìyàwó náà sọ̀rọ̀ ní randolph ṣé wọ́n rábàlá sùúrù yìí ẹ máa gbọ́ mi dáadáa o ànábì wa ń sọ nínú àdìsí sọ̀rọ̀ láàlẹ́ àlọ́ àti muhammed abdul haida wàlá wàlá tó kọ̀bẹ̀ ànábì lẹ́ẹ̀ gbọ́dọ̀ nà yàwó yín ẹ̀ sì gbọ́dọ̀ láàlí ẹ̀ bẹ́mi ṣe máa túnú ah, ó sì fẹ́ láàlí ẹ̀ pa sẹ́ẹ̀rí ara pé wà látùkọ̀ bẹ̀ ẹjẹ́ ń ṣàlàyé àkọ́kọ́ látẹ́ diribíliwájẹ́ à ọkùnrin tí ò bá ní sùúrù yọ́ọ́nà ìyàwó báwọn àáfàá ti wá ṣe tírèèni wa èmi ọ̀ràn tí ìrìnà kankan ìrìnà na tí mo nà kankan ní ìyàwó mi rí torí pé ṣé ọ̀dà ẹ máa gbọ́ mi tí má rò pé mo lè mú ìyàwó mi sọ́lọ́hún lè mèmí náà ni èyí ó ṣe sùúrù fún mi ó bí ó provoke life yẹn kí ẹlẹ́fẹ́ fẹ́ ni ẹ ṣe wà látàn máa jẹ búrẹ́dì máa fi gàrí sínú obìnrin ọ̀wà provoke life yìí ẹ wà máa rántí àwọn ara tí máa fa harmonious marital relationship nù ọkùnrin tí ó bá ní sùúrù fámìlì rẹ̀ ọmọ gbóná o ẹ ṣàkíyèsí àárín. àfọwọ́ àbùsẹ̀mí ọlọ́ọ̀bá ń kọ́ yín máa ṣe ara tí máa ń fa harmonious marital relationship òun ni kẹ́ ẹ ṣàkíyèsí ìyàwó yín kẹ́ ẹ dẹ̀ máa sọ emotion rẹ? ṣe ráàrin yìí àdíìsì ànábì máa fi bá yín sọ̀rọ̀ ń bẹ̀ sallallahu alaihi wasallam ìyàwó Aisha lọ́bí aláàníà ànábì sọ fún ìyàwó Aisha ń jọ kan ìrẹ́ Aisha mo máa ń mọ̀ ìdà kóńtì àní rọ́bíyá wà ìdà àní gọ́dìbà ìdà àní rọ́bíyá wà ìdà àní gọ́dìbà anábì sallallahu alaihi wasallam ó ní mo máa ń mọ̀gbà tó o bá ń yọnu sí mi ìgbà tínú rẹ bá ń dùn mo máa ń mọ̀ ìgbà tẹ́ ẹ bá sì gbé ti <laughs> ti family house yín dé tẹ́ ń bínú torógbìn a máa bínú a kò tí ìyá àfáàbùsẹ̀ mi ṣe fẹ́yàwó kan rí tẹ́lẹ̀ òkè ẹlẹ́kejì lórí àbẹ̀lẹ́kẹta èmi sínú ọ̀lẹ́mi fún yín ẹ gbọ́ ẹ gbọ́ lọ́wọ́ mi ẹ máa tún bèrè pé bó la fi máa ṣe èmi á máa gáìdì yín senior ni mo jẹ́ fún iṣẹ́ ẹgbà abẹ́gbà mo gba fàbíkẹ́tì mẹ́ta ẹ̀yìn ọ̀sẹ̀ gbà kejì sẹ́rí wà láì ń jọ tí mo kàdíìsì ànábì o tábà ń kàdíìsì ń gbà mí àmọ́ wá flashback ah wà láì obìnrin lóòótọ́ wọ́n burú díẹ̀ sẹ́rí <laughs> tó bí bí àwọn yẹn bá ń bínú ń jọ mi wà lóòlù bébí payé wà láì bébí ọ̀pá yín so mo fọ́ ebi ọ̀pá yín so ṣẹ́wárí ti lè jọ́ tó pé tòlẹ́fò lẹ́ẹ̀dẹ́ ìjẹ́ náà ni ó bèbí payé ẹ lè búrẹ́dì rà ebi ọ̀pá sẹ́ẹ̀bẹ̀ sí yín la ó sì mọ̀ pé ẹ láìkí oúnjẹ ó ń bínú sí yín ebi ọ̀pá yín sẹ́ẹ̀bẹ̀ pé ebi ọ̀pá yín ẹ sùúrù pẹ̀lú ẹ ẹ sọ́ọ̀dì rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní sórí tínú rẹ̀ bá ń dùn sí mi ó lè jẹ́ nínú ọ̀rọ̀ ẹnu ó lè onye ní tí mo fi máa ń ọba ń yọnu sí mi ó ní wà rọ́bì muhammadin sallallahu alayhi wa sallam tẹ́mi àti ẹ bá jọ sọ pé mo fọlọ́ ànábì muhammadu bura mo fọlọ́ ànábì muhammadu bura sallallahu alayhi wa sallam inú rẹ̀ ń yọnu níjọ́ ọba wa ń bínú ọ̀wà ayọ̀ ọkọ̀ mi ọ̀kà ń sún ọkọ̀ mi ó ní wà rọ́bì ọ̀dà akọ bàbá bàbá mi ànábì ibrahim alayhi salam mo ti mọ̀ afáfẹ́niu ó ń bínú nù ẹ ti mọ̀ pé sẹ́mi ló gbé de sẹ́niu sí òwò àti sẹ́niu de ẹ ti lójú lójú sẹ́niu ó ń bínú nù ẹ má nà ó ẹ ti mọ̀ pé kí mo lè ṣe kí ni ọmọ yóò ṣe kí ni o tí ó fi ọ tí wọ́n ní abúlágbájá tọ́lá ní alàjì inú ẹ̀dùn nù ẹ ti tọ́jú ẹ̀ pé nẹ́tíwọ́ọ̀kì wa lónìí ìjọ mi tẹ ẹ bá wọlé tẹ ẹ rí pé ìyàwó yín ṣòkòtò lásán lọ́wọ́ ó ti wọ pépéré ń pè ó tún tọ́ tè ọ ń sọ fún yín pé alẹ́ ẹ wọlé kanlẹ̀ o nẹ́tíwọ́ọ̀kì gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ connect kí a sọ pé ẹ ti rẹ̀ yìí kan gbọ́dọ̀ rẹ̀ yìí o ẹ sàrẹ̀ bọ́yẹ̀ wò làwọn ẹ̀wẹ̀ wà nǹkan kan wọ́yẹ̀ lọ́wọ́ bá sàwọ́dà àtẹ́kọ̀ọ́ mu náà ni o ó ti sọ fún yín pé òní wà láìmọ̀ wà fún ọ gbọ́dọ̀ tẹ̀kanlẹ̀ ni o kò tí yẹ yín àfáàbùsẹ̀ ní tó yẹ yín bá wọn níjọ́ tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ <laughs> ẹ ti wò ọda ọ̀dà ó ti wo bẹ́ẹ̀ ṣe dọ́gbọ́n rọ̀ tẹ́ bá wá padà rọ̀ ṣòkòtò wá lè di tí ó kó ń bẹ̀ tí ó wà padà tọ̀tẹ̀ tí ó padà sọ pé ọ̀dà nẹ́tíwọ́ọ̀kì ti wà ṣùgbọ́n ti burú ni sẹ́mi fún àbà á dùn relationship ìyàwó pé tí mi wí aláta nàbí ọlọ́run sí ní ní ọlọ́run pé ìwọ ìwà fọkọ rẹ sílẹ̀ wà láyé yóò kọ rẹ dànù ó bàbá bàbá rẹ ní èkìtì obì ń pòwe nu ni ó sọ di ìyàwó ẹ̀ níjọ́ ìyàwó yín bá di pé ẹjọ́ ń lọ yín ti ya ọyẹ kẹ́ẹ̀tì mà pò nítumà sọlọ́dún burúkú ni obìnrin yìí ní ọsọ gidi kankan fún yín ni sùúrù sọ súnà ọmọ àbúrò tí lọ́wọ́ jáàbù ya tó sì ní jáàbù tó tó lé ẹ wá ti dáàrin ọ̀nà ẹ wá sọ̀kalẹ̀ ní mọ́tò lẹ́bàá rí bí à ya níyàwó mi wọ àádọ́kọ̀wọ́lá ẹ̀jọ̀ padà lé kí bọ́lá ẹ̀jọ̀ ṣe bọ́lá fẹ́ kẹ́ ẹ ní nẹ́tíwọ́ọ̀kì pẹ̀lú lọ ni ọbẹ̀ nípa lé àná ẹ ló tirẹ̀ yín òun tó wá ní nẹ́tíwọ́ọ̀kì ọ̀rẹ́ tí ẹ padà lé fún nẹ́tíwọ́ọ̀kì kẹ́ ẹ́sọ̀dí ànábì sọ́dí àwọn ìyàwó ẹ̀ sallallahu alaihi wasallam àfọ́ọ̀bùsẹ̀mí láti ní harmonious marital relationship ẹgbọ́n mi tààlímọ́ á òmòrò dínì hà àárín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin fail ẹ gbọ́dọ̀ jẹ́ kí ìyàwó yẹn ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn ṣe rí láwùjọ tá a wà yìí ọ̀rọ̀ ti dàrú àwọn obìnrin ọ̀gbọ̀n wá àsìmọ́ tí wọ́n ń ṣe ni pé wọ́n wo tẹ̀ lórí Facebook TikTok Instagram Telegram YouTube Twitter ibi àwọn obìnrin ti ń gbọ́ wáàsí náà wáàsí kí wọ́n sì ń gbọ́ àwọn wáàsí àwọn obìnrin olórin ẹ gbọ́dọ̀ jẹ́sẹ́ rí ọmọ tá a fún yín àfàbùsẹ̀mí àmọ́ náà la fún yín o ẹ gbọ́dọ̀ mọ̀ pàdé wa lálìjẹ náà gbọ́dọ̀ tí pàdé wa àfẹ́ náà o tẹ́ ẹ̀ bá ti mú pàdé wa lálùjànnà á bá yín mú nǹkan lẹ̀ wájú ọlọ́run ọlọ́run níjà wá yín ti náà ti ìtumọ̀ ẹ̀ ní pẹ́sìn rẹ̀ gbọ́dọ̀ ni ò ní gbà dẹ́kù jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀nà kan ni pé bá wọlé kí àwọn àfẹ́ ní ọlọ́run torí ilé kéwú làwọn ọmọ ràmọ́ níbèlò náà ti ń kọ bí se ṣe ń gé orí afúsá àbẹ́ ti gbàgbé ràmọ́ ọmọ of Nigeria United tó gẹ́rí girlfriend wọ́n sì kún ẹ tó wá bàbẹ̀wò ọlẹ́ tó tóra Ìbàdàn wá ń bì ti ń gẹ́rí èèyàn pọ̀ Ìbàdàn àti Ìlọrin wà ń ọmọ Ìbàdàn nílé original ìlú méjì mo ní bó ṣe ń original ìlú mi Ìlọrin nínú ìsẹ̀mí ayé mi lẹ́yìn Ìbàdàn ibi tí mo ti lo ọdún tó pẹ́ jù ìgbà mo anibásí ọ̀fìn lọ́rin ni mo mọ̀ lọ́rin mo sì mọ̀ Ìbàdàn afa àwọn èèyàn gérí ń bàdàn yìí ẹran tí mo fa sírù tán mú lọ́nà àwọ̀ tán tí wọ́n bá part of the body orí head ìmú no sẹ́rántí bàbá ìwọ́n bàbá mo fa sírù àwọn àfáà gérígérí ti pọ̀ ayé wọn wá irú wọn ní Saheed Òṣùpá ń sọ tó ní gbogbo àwọn àfáà afe àwọn gbogbo àwọn làwọn ń o. mo ní Saheed Òṣùpá níbi kó jókòó ká ṣe gbogbo ájì lọ tó bá kú lórí pé tóun bá jí òòsàn òun lòun lọ máa ń kí wà làwọn máa ń kí ni ṣe ń wá ìbò ṣe ń wò mí wà ló mo fi ni mo wà yìí lẹ́yìn mi ní mi wà láì ní wàláì mi ò mẹ́bọ mọ́lọ mi ò mọ̀ kọjá kí n kírun kí n tìláwà kí n sàskárò àárọ̀ kí n ṣe tìrọ̀lẹ́ kí n ta múlíkù lálẹ́ kí n ta káàsì ìjọ jímọ̀ kí n ṣe àdúà mọ láwọn àdúà tó gbóná tí mo máa ṣe àwọn àdúà Kùránì àti súnà tí mo tó gbóná o dé fọ́ méjì ń bẹ̀ ààrẹ kúlà mọ́ àwòkọ̀dú náà rọ́nlẹ̀ làhárídì àtúfà gbogbo ọmọ tó bá wà tún kù mí mú fìlú wọn àsórí àtúnṣe láti ẹ̀mí tọ́ ọ bá ti ń koná ogun ọlọ́wọ́ máa pa ìṣe ní lọ́tà ń gbà mò ń gòkè nú ayé nínú ọ̀tá mi gan àǹjẹ̀nú wà ń bẹ̀ nínú ọ̀tá ọ̀gá ọ̀tá mi ni èṣù torí pé mò ń tréni àwọn mọ ìmọ̀ tí fi kú nígbà bá gbogbo ọ̀tá mi ti ibú èmi ire èmi ò ní nǹkan kan tẹ́mi afọ àtọ̀bá ni tí ń nkọrọ wà láì ọ̀rà nù náà kéṣe pé yóò wọná yóò rà bẹ́ẹ̀ kò ní bóde ọ̀pọ̀lọpọ̀ àáfà afọ Yorùbá wọn rà nù náà àwọn àfọ̀njálà bíi mọ̀ nke sọ pé máa o gbogbo àwọn afọ aláǹgbà olóńgbò wà tí mò ń sọ yé mi wọn rà torí pé mùsùlùkù náà bí bí mùsùlùmí

tàlímúhá umúrọ̀ dìní ha obìnrin nídìí ẹ̀kọ́ bíbẹ́ ẹ̀kọ́ ṣírùkú ọwọ́ náà fámìlì yìí tẹ́ bá ṣọ́ra tálọ́pọ̀ sọ́ọ̀sì jẹmọ́ àwọn sẹ́wù tálọ́pọ̀lọ́dọ̀ wọn sẹ́yìdá irú ètí rẹ̀ ládùúgbò wa tí ọmọ fáti àká tálọ́pọ̀lọ́dọ̀ sẹ́yìdá àdánwò tí a dé sẹ́yìdá mo tó ní ẹmọ wà láì sẹ́yìdá kọ̀mọ́ fáti àká bìtẹ̀ jù máa àròfà súrọ́tàlùfà àtàhà لم تستطيع أن تقرأ سورة الفاتحة قراءة مجودة سيدة aṣíwájú àwọn obìn gbogbo ẹ̀yin tẹ́ ń lọ ọ̀dọ̀ wọn wọ́n ti rí wípé àgùntàn ni ẹ̀yin àgùntàn ẹ̀yin àgùntàn àwọn ibi tí a pọ̀ ládùúgbò ẹ̀mí tó wá ń gbé wọn ìjọ wo lẹ̀mí ń gbé mùsùlùmí kírísítẹ́nì lẹ̀mí máa ń gbé ẹ̀mí ègbé mùsùlùmí tẹ́ ẹ bá ti rí àwọn kan wọ́n pèrè àwọn ìjọ ṣéwù wọ́n pèrè àwọn ìjọ sẹ́yìdà gbogbo ẹni tẹ́mi bá ti ń gbé àwọn aláǹjẹ̀nu àwọn ẹlẹ́bọ àwọn eléṣù àwọn ọ̀tá ọlọ́run ẹ mọ̀ náà dán wọn tẹ́ ẹ bá kú sọ́dọ̀ àwọn ẹni pọ́blẹ́mù wájú ọlọ́run irú àwọn àfáà ẹni ọlọ́run tán káwọn ọmọ ẹlẹ́sìn tán káwọn ọmọ ẹni kéwú ẹlẹ́ àlè máa lọ ilé kéwú níbi tí ó ti máa kọ́ àdíìsì tẹ̀fíìrì tàwíìdì sírọ̀ òṣùlù eh, síkì náà wù sọ́ọ́lù tí ó fi gbẹ́sìn yè ara ọ̀tọ̀ tó méjì lè mẹ̀kọ́ nu ara ẹ̀ ní kọ́ máa gbọ́ wáàsí wáàsí wo àwọn àfẹ́ ẹni ọlọ́run tọ́lọ́pọ̀lọpọ̀ wáàsí tọ́wọ́ àǹtanù láwọn àfa àtọ̀tọ̀ jẹ́ pé àfa àsúnà náà kèé ṣe wáàsí tó mú yín máa níwàá mọ́ wáàsí àrọ́dù àlàáfíà wọ́tà àrọ́dù àlàánúkíà gbogbo wáàsí eléyìn náà sàwọn èèyàn dẹni ọlọ́run rọ́dù ń bẹ́ẹ̀ni kẹ́sẹ̀ sọ́yà ìbẹ̀rọ̀ bí wà sí ilé àwọn èèyàn gbógun tàwọn gan mọ́ láàrin mùsùlùmí síra wọn náà gbógun wọn ń sin náà forí kò ní máa mẹ́bọ wá nù lé yín tọ́ba ti lẹ́sìn yóò bá yín ọmọ yín tọ́ba ti lẹ́sìn yóò tó bá ti lẹ́sìn ẹ rí dùnú lára rẹ̀ torí kí àsìkò mi ti fẹ́ jó tán ẹjẹ́ ń dá dúró bá níparí ìyàwó ìyàwó dáa ṣéyàwó wà ń bẹ́hùn ìyàwó láti ní harmonious marital relationship sórí nǹkan àkọ́kọ́ tó kan ìwọ afọ́ àní o wà láì lè sí harmonious marital relationship tóbìnrin ọ̀bà máa gbọ́n tọkọ ń sọ nínú gbogbo àfàtọ̀ lálàáfíà láyé obìnrin máa tẹ̀ lọ́kọ ni àfàṣà àwọn èèbó àṣà àwọn èèbó sì rè àṣà ẹranko ni ìyàwó tábà ti lè yọ̀ǹda rẹ̀ wàláhì tó ọba lọ fẹ́ wá rí dádì ẹ̀ tọkọ ẹ bá ní ọmọ wà tó ọba wá mọ̀lẹ́kọ́ ọmọ wọn lè pè yín ṣẹ̀rí àni sọ fún ọ mi gbọ́dọ̀ parọ́ fún ọ ọmọ mi ní ọ tẹ̀ láti ọkọ ẹ ibi oríire rẹ wà nù ọ tẹ̀ láti ẹ ta ni jókòó mọ́ àwọn obìnrin ayé ẹjọ́ ọmọ ṣe máa ṣe làwọn ọmọ wọn ṣe lálùbáríkà o gbogbo àwọn obìnrin ṣe ìtọ́jẹ́ pé ìgbéraga pọ̀ eh, sẹlifí orí social media àdánwò ń ṣe wọ́n àdánwò ń ṣe wọ́n gbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu fasọ́ọ̀lẹ̀ hàátú kọ̀ọ̀nìtà ọlọ́run láwọn obìnrin rẹ kọ̀ọ̀nìtà kí ni túmọ̀ kọ̀ọ̀nìtà mutiat lè àwámírì láì wa àwa mìíràn àzùwájì yìí náà obìnrin tí ń tẹ̀lé tọlọ́hún tí ń tẹ̀lé ọkọ ó ti tẹ̀lé tọlọ́hún ó ti lò jáàbù ó ti bojú òun kírun òun gbáwẹ̀ òun tí làwọn àkùránì òun sàkàrù tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ áyáfí tọ́ba ni ọ̀yàpá ọlọ́run mo dẹ̀ bẹ́lẹ̀ ọlọ́run jẹ́ ká fáàbù sẹ́míwù kírun gba wọn dúró dáadáa bí alùsùn náà yìí tí wọn fò òkè dáadáa ọlọ́run ní ṣe wọ́n ní ẹni tó ń o ọlọ́run ní jẹ́ ká pọ́ láṣẹ àfi tán bá ní ọ̀yà pọ̀ ọlọ́run ní kẹ́kọ̀ọ́ ó sì bójú rẹ ní àwọn òní wọn o ó gbọ́dọ̀ kírun mọ́ òní tẹ̀lé wọn mo fẹ́ ọlọ́sàn-án ọkọ a máa pàṣẹ tí ò ní lọ́rùn oríire wà ń bẹ̀ kọ́ ìbá àti róbìn náà àwọn sálàf tí bàbá rẹ̀ kú ọkọ rẹ̀ sẹ́wà lójú ọ̀nà jihad kọ̀dẹ̀sẹ́ tí ó yọ̀ǹda fún ńgbà bàbá rẹ̀ sáàrẹ̀ kò lè lọ bàbá tó kú kò lè lọ ńgbà ọkọ tó dé tán tó yọ̀ǹda fún ló tó lè lọ àwọn gbọ́ yé yé tó sọ fún ìyàwó tó ọba dágbére fọkọ rẹ pé mò ń lọ ra búrẹ́dì ọwọ́ adébítọ́ tó ra búrẹ́dì náà bẹ́ wọn bímọ bí a sáré kí wọn obìnrin tó bá gbádùn kò gbọ́dọ̀ lọ kí wọ́n ń bẹ̀ torí pé àṣẹ kí lọ gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ tó bá ya ọ̀dọ̀ umo nokia tó bímọ sàlámù àlékún àfà tí nọ́mbà rẹ̀ bá lọ tó bá dẹ̀ gbé ẹ mọ̀ pé yẹn ẹ̀yìn lẹ̀ gbé náà mo fẹ́ sọ fún yín pé mo fẹ́ nokia tó bímọ ní mo ti obìnrin yẹn ò gbádùn ọkọ rẹ tí o ti gbé o bí ọ gbọdọ ya àbúrò mọ́mí rẹ̀ mọ́ ń lọ ọ̀dọ̀ dádì mi ọ̀rẹ́ wọn kan bímọ ọ̀ gbọ́dọ̀ yọ̀dọ̀ ọ̀rẹ́ wọn torí bó lọ dágbére ayé ti adáyé fóònù tó o bá gbàṣẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ tó bá yọ̀ǹda then àwọn ọkùnrin kan ń bẹ wọ́n trust ìyàwó wọn èmi ti fáwọn ìyàwó mi láṣẹ bẹ́ẹ̀ dáadáa tí wọ́n lè fún ìyàwó wọn ní general permission mo yọ̀ǹda fún ọ o fẹ́ lọ gbọ́ wáàsí mo yọ̀ǹda tí màá sí lára o fẹ́ lọ kí ẹ tó bímọ mo yọ̀ǹda fún ọ o fẹ́ lọ síbi báyìí mo yọ̀ǹda fún ọ ọ̀fẹ́ lọ tajà báyìí mọ yọ̀ǹda fún ọ tí wọ́n ti fún àwọn láwọn general permissions o lè lọ sí nǹkan báyìí láì gbà lọ́dọ̀ mi tọkọ rẹ bá trust ẹ tó bá fún ọ mọ́tò sí lò mọ́tò ṣe kí ni nǹkan àkọ́kọ́ nù tó lè fa harmonious marital relationship ìyàwó ẹlẹ́kejì mọ́kàn oorun fọ́kọ rẹ o fọ́ ọgbọ́ kókó tí mo sọ mọ́ ṣe kí ni sọ ọmọ fóònù ọmọ fóònù ìlú ètí mo tí mo fi nìkan ọdún sọ ọmọ sọmọ tó ń ní chájà tí bátìrì bá ń lọlẹ̀ lórí fóònù kí la máa ṣe máa tó fi chájì ọkọ rẹ tí ó fi fúlù ọlọ́run ti gbé sára rẹ máa chájì ẹ̀dẹ̀ 99.9 ojú ọmọ ni o tó ti ń hundred kò ní máa ṣe gàràngàrà ń ta <clears throat> obìnrin mi gẹ ọkọ rẹ ọkọ náà tọ́lọ̀ òun náà bá ranjú òfò máa ọkọ rẹ kọ́ percent wọ́n jẹ́ kó ní tí bá ti ọwọ́ rẹ̀ di o gidi àáfà ó tó yá pé ah, sọ́jẹ́ ah, ó tó jẹ́ oúnjẹ lọ o obìnrin gidi ọkọ̀ e oorun ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì ti ń kanra òfò kò lè sọ ni o <laughs> ó ń dò pé àánà kó wọ̀ yé penetrate kanra ó sì máa sàwọ̀ tóbi wáwọn nọ́ọ̀kì ní èyí kanra pé súnmọ́ ọkọ̀ jẹ́ súnmọ́ òun kí nira bá wà èèyàn ọjọ́ fi kímọ̀ sọ pẹ̀lú ọkọ ẹ̀ ńgbọ̀ ọkọ náà fẹ́ kí yàwó òkú ṣùgbọ́n àdánwò nípa àwọn obìnrin kan bẹ wọ́n máa kọ orun fọkọ ni má jẹnu wọn o máa fi tẹ ọkọ ẹ lọ́rùn ìyàwó téèyàn ọba ní harmonious marital relationship aṣókòrò èèyàn máa dúpẹ́ lọ́wọ́ ọkọ ni o sórí gbogbo àwa tá a jọkùnrin tá a jókòó yìí bẹ́ẹ̀ lẹ́yìn àràbà wa ọ̀pọ̀lọpọ̀ wa àgbàdùn o kí mọ́lá àṣe kí mọ́lá àṣe àti sàárẹ̀ ọ̀gbọ́n yorùbá wọn tóbi bá béèrè nǹkan márùn-ún wà láì ní tó dá mi lójú ọwọ́n nínú ọkùnrin tí ó fún ní mara hàn èyí ni wọn ò sí wọn wọn ni o èyí fẹ́ sọ pé mi wà nù wọn ṣùgbọ́n mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àgbàdùn sọ wá rí bá a ti láàmà mánéèjì yín o ẹ̀yin náà máa ṣe kíni ẹ máa mánéèjì àwọn ìyá wa náà mánéèjì àwọn bàbá wa ni ọ ń bẹ nù ìyàtọ̀ jẹ́ pé owó iṣẹ́ rẹ̀ lè rọmọ yunifásitì ó sì lè gbọ́ lẹ́nu ẹ̀ ara ń tọkàn ìwọ tó o béèrè nǹkan márùn ọkọ rẹ fún ọ kan kù bá ìyàwó nínú màásì ọkọ rẹ gba twenty f nine wá ó sì ọ pass ọ wá fún ọ ah, o ó tùjú ká ah o tọ́ba tó di bí ọ̀la o ẹ ṣeun jẹ́rin o ó tó máa sẹ́ndì sí ní WhatsApp I really appreciate what you do jazakumullahu khaira ní alákọ̀ntì ọ̀tá mọ̀ ṣàdúrà fún so ẹ̀rí ọkọ̀ ọmọ wa dà lágbègbè wò kí ló ń sọ ọmọ ẹ̀gán náà ó béèrè márùn ún fún lẹ́yọkàn wọ́n dọ́gbọ́n mú mi ń ṣe é ni ẹ̀rí ọkọ̀ wa níjọkọ̀ rẹ̀ gan gbádùn yóò tún fún ọ lẹ́yọkàn sí i yóò tún kí pa ah mo tó dúpẹ́ ìfẹ́ tó ṣe iná o ah eléyìí ọ̀wá ga ah, ọmọ sẹ́ndì àwọn voice note tẹ́kútọ́kọ̀ rẹ̀ bá gbọ́ wà láì ibùkọ́ ọmọ rò pé àbọ̀ ń tan òun ni òun gà wọ́n fi ọmọ yẹn ọmọ dáadáa ni wàhálà ìmọ̀mọ̀ kánú àwọn ọmọ kéwùmí obìnrin níjọ́ tí ọkọ tẹ́ ẹ bá tàdí ẹ̀nu tẹ́ ẹ bá sanwó mọ́tò rẹ ó lè kí yín fúnjọ́ márùn tẹ́ ẹ bá bò ní nǹkan mọ̀ wá ń bọ̀ wá di nìkan mọ̀ wá pè ọkọ bá ọkọ rẹ o ọkọ rẹ ò rẹ ọkọ rẹ sọ dáadáa ń obì gidi ọ̀pọ̀lọpọ̀ obì onídìí nǹkan márùn ọkọ rẹ fẹ̀yọ̀ kan tánà ọkọ rẹ fẹ́ẹ̀lì wàhálà ọkọ rẹ gan mọ̀ lẹ́mìí ara pé mo fẹ́ẹ̀lì ṣùgbọ́n sóò dúpẹ́ lórí ẹyọ kan ọba díẹ̀ ń béèrè sí gbogbo nǹkan àfẹ́lẹ́ ọlọ́run gan ṣe fà ọlọ́run lágbára kó sí àbí ọ̀làgbára sọ́wọ́ àti gbogbo ẹ̀ ìwọ̀n bá tọkọ rẹ wá ṣeun wá mọ wàdéhùn tọ́lọ́run ṣe láì ń ṣàkárí tó láàtì ìdáná kan ẹ bá ti ń dúpẹ́ máa ṣe kiri ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹ̀yìn omi tó fi yẹ kó dúpẹ́ àwọn ọ̀rọ̀jọ́ ọkọ rẹ kí ẹ̀rí àwọn èèyàn ra sọ gidi ńgbà lọ́ra sáfẹ́ẹ̀tì òfófá ó tó fi òfò sátọ́ tí ọwọ́ sáré tó dúpẹ́ pé à ọ̀rà sọ gidi fún a inú tiẹ̀ náà mọ̀ wá dùn pé àsọkọ ìyàwó ni mí ṣùgbọ́n gbọ́ ọba ikí pa ẹ̀rí ọkọ̀ ọ̀dà láàbò pé ọba ìgẹ́gẹ́ kí kí kì í ah, o alùkọ̀ náà àtù ìyàwó pé harmonious marital relationship obìnrin tí ọba nítẹ́ lọ́rùn kò lè fi harmony o àwọn obìnrin social media ara tó kórí búba wọn nù fake life ó rí kan tó ṣe ìjáàbù kan eléyìí ìjáàbù eléyìí Canadian ìjáàbù eléyìí Kuwaiti ìjáàbù eléyìí kẹ́nẹ́kan nìkọ́ọ̀bù afa nìkọ́ọ̀bù kan bẹ̀ bóyá bọ́ ọmọ tálọ́mọ bóyá bọ́ ọmọ nìkọ́ọ̀bù bíi thirty five thousand àbí mo parọ́ ni ìjọ mo ní yé five thousand ọ̀rọ̀ aṣọ odidi méjì tí máa wọ̀ tí màá máa wọ̀ tí màá fi wọn kírun bàbá tí mo parọ́ ni trọ́sà kan máa wò mí o aṣọ trọ́sà kan five thousand màá sì ràn trọ́sà mẹ́ta tọ́fà mẹ́ta jẹ́lù tí n bá ra méjèlè lọ́jẹ́ nínú nìkan ọgbẹ̀rẹ̀ kan bòjá tó kọta 35 fáìfù owó tẹ́lẹ̀ ò kí ni èyí mi mo ti sọ oníkọ́lọ̀ kan anẹ́kọ́mọ̀ láì tí ra máa fi wọ̀ láàrin ọ̀sẹ̀ aṣọ méjì tèmi rà ìyàwó fẹ́ fi ra nìkan ọgbẹ̀rẹ̀ kan mọ́ wá rà fún ó tó wá ní mi ṣé mi ìgbìyànjú bá ń jẹ mọ́ nìtẹ̀ lọ́rùn ọkọ̀ ó ní kí mo pè ní àmọ́ ẹjọ́ tó ọba fi bojú kí wọ́n pè jàmọ́ kí wọ́n pè o ìbojú tó ọba lórí 35 kí wọ́n pè fẹ́ ìbòmú wọ́n pè òun obìnrin máa ń nìtẹ̀ lọ́rùn sẹ́rí tí mo sọ yìí ọ̀dà lérú o kò lè sí harmonious marital relationship níbi tíyàwó ọba ti ní ìtẹ̀lọ́rùn ní ìparí ẹ̀yin méjèèjì mo rọ̀ yín ẹ ṣe dáadáa sí ẹbí ara yín ẹ ṣe dáadáa sí kí mo pè àfọwọ́ àbùsẹ̀mí ibi ẹ ti fẹ́ mú yàwó wọn tàyàwó fún yín àbọ̀tàyàwó fún yín ni ẹ dá mi lóhùn àbí bí bílíọ̀nù lè lọ́ra nínú ta kà nínú hadith anabi sallallahu alaihi wasallam ó máa ń ṣe dáadáa sí fámìlì ìyá wa Khadija sáwọn ọ̀rẹ́ rẹ̀ even lẹ́yìn ìgbà tó kú tán apá ẹran kankan ànàbí àmọ́ fún wọn sallallahu alaihi wa alihi wasallam sọ ẹ̀rí ibi tá a ti fẹ́ yàwó wọn ò fẹ́ káká kúrò ni èyí ó máa ṣe dáadáa sí wọn ṣé ayé ti rọrùn Òṣogbo lẹ́yìn ti wá síbàdàn lónìí àbúṣogbo kẹ́ ti wá ní ẹjọ́ tẹ́ bá lẹ́ fẹ́ wá ọlọ́ọ̀bá ń fa ọmọ alálùbáríkà ìbejì ìbejì ọkùn ọkùn obe obe obe bá ọmọ bá ti mọ̀ tó wọn mọ́tò ti pé wọn. tí àwọn èèyàn náà sàwọn àlékún mo ní kíyìn o àkú o sàwọn àlékún àkú ìtúnu àwẹ̀ wa yóò àkú iléyà wa yóò ayé tó ti rọrùn gan ẹ̀ tán láyé pé èyí tó voice note ti WhatsApp ìrẹ́ nìkan rí pé ọwọ́ sẹ́ndì whatsapp message sí mi kọ̀ wá lè pè mí wà láìbó ṣe ń wo èmi ìkọ́ ọmọ pè mí ìnira ní fún mi ẹ̀ ń bá mọ́ èmi sábà gbé kọ́ọ̀lù kọ́ ọ sẹ́ndì whatsapp message yìí kí n reply ọ tẹ́ mi lọ́rùn kí mo ló ṣe jàmọ́ ọkọ̀ máa pè mí pè mí èèyàn twenty èèyàn hundred pè mí lójúmọ́ ṣé mo wá gbé kọ́ọ̀lù láyé mi bí máa yé tí ọ̀rọ̀ débi pé kéèyàn sign the voice note sáwọn àna èèyàn inú wọn dùn kódà ń gbà mí èèyàn tó lè play rẹ̀ pé ọkọ Aisha ló ṣe kéde o ẹ bá ń kí màmá wa o ẹ bá ń kí wúmọ Nokia ẹ bá ń kí wúmọ Itel ẹ bá ń kí àbú Samsung ẹ bá ń kí àbú tẹ́ǹtì èyí ó tún play rẹ̀ fún wọn pé wọ́n ní akẹ́yìn náà ẹgbẹ́ ọkọ yín o yes or no ibi ayédédúró ayé ti rọrùn pọ̀ èyí ó ṣe dáadáa ara èyí ò ní sọ ọmọ dọ̀tá àwọn òbí ẹ̀ o àwọn ọmọ ìyá kan ṣe bẹ́ẹ̀ èèyàn fẹ́ obìnrin lóòótọ́ hundred percent àfẹ́dúbọ́sọ́dọ̀ mi ṣùgbọ́n tí mo gbàgbé ẹ̀jẹ̀ àwọn ẹbí kan ní bẹ ní kíni o àbúrò ẹ̀ fẹ́ ṣe ìnáwó mo lọ́ọ̀ gbọ́dọ̀ lọ ẹ̀gbọ́n ẹ̀ kan fẹ́ ṣe graduation mo ní ọ̀sá ààyè èyí tó sáǹdì owó sí wọn o jẹ́mọ́ ẹ̀jọ̀ sínú fámìlì tó fọmọ́ ilẹ̀ sínú wọn mọ̀ ọ̀dọ̀ wọ́n rò pé tó kí a wá ọlọ́run wà láì ọmọ ó ti wọgbó ẹ̀yin ẹ ṣe dáadáa sí fámìlì tẹ̀sí mọ́yàwó ọlọ́run bá yín máa àti Aisha ẹ̀yìn náà ṣe dáadáa sí fámìlì tẹ̀ ń lọ gbà mí ọ̀pọ̀lọpọ̀ àwọn sí ibi tí mo dọ̀ rọ́bà náà ló kú báyìí o a rí àwọn ẹbí ọkọ tí wọ́n dá ọmọ wọn dọ̀bálẹ̀ wọ́n dẹ̀ nàtàyé ẹ̀ta mm. ọmọ tó súlọ́kà ló fi báyìí <coughs> ah táwọn òbí ẹ̀ sọ pé àwọn yọ̀ǹda rẹ̀ fún wa nítorí tọ́lọ́ tó ní ká pàdé àwọn lálùjẹ náà ah ah wọ́n sì gbé bíi méjì inú àwọn ẹ̀gbọ́n anna kọ́mọláì wọ́n pe méjì inú àwọn àbúrò rẹ̀ ìwọ ọmọ lápá ọ̀tàn ìwọ ọmọ lápá òsì ìwọ dìmú lórí ìwọ ọmọ lẹ́sẹ̀ ọ̀tọ̀ èèyàn márùn-ún wọ́n wá bàbá èmi gan nínú ìwọ bá ń tún ẹgbá sí lẹ́yìn kí ló ṣe ó rí àǹtí ọdẹ nàyàwó ẹ̀ wọ́n wá nà padà ọmọ tí wà lọ́mọ tó ọ̀nà yìí ah ọmọ tí ọmọ pọ́n wálé tàbádé yóò bomi fún wa yóò sàrí dáná fún wa tàbá sẹ̀nà wọ́n fámìlì yóò wà ah ọmọ tí máa dáadáa sí wa lọwọ báyìí yóò bu ni máa bí báyìí màmá ti sọ ọmọ rẹ jí o ìyàwó o ìyàwó ìyàwó yóò ṣe dáadáa fẹ́ bí ọkọ ẹ̀ débi wípé wàláì wọn ò ní fẹ́ kábúrò sí ọ tọ́ ọ bá bímọ báyìí ìwọ́gbọ̀n òtí ẹ̀ ní mọ́bólẹ̀bùn ti ń wá wọ́n kẹ̀rọ̀ jù ẹ̀bùn lé ọ ní sínú yàrá ni nítorí a máa sọ báyìí fún ọ ó lè rí ilé ọkọ̀ jókòó mo wá rọ ẹ̀yin ẹbí ọkọ ẹ̀yin lọ̀rọ̀ kan báyìí ẹ má dààmú àwọn méjèèjì o mo bẹ̀ yín torí ọlọ́run ni o kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ àti ráwọn ẹbí tán dààmú àwọn ọmọ wa rú ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ sẹ́ẹ̀ ríyàwó ní ìsìn ẹlẹ́yà ni nínú fámìlì yín lẹ́yìn àfa abdulsemiu nìkan tó lè rí bàbá tó bá bí àfa tó jẹ́ biological father biological father pé bàbá tó bí àfa gangan lẹ́yìn àwọn méjèèjì kọ̀ọ̀sẹ́ tó lè rójú ẹ̀mọ́ ní gbogbo fámìlì yín fẹjọ́ kún yìí ni mò ń sọ àtàlùfẹ́ fòbí máa rẹ́lẹ̀ àtẹ́lẹ̀ fòbí máa rẹ́lẹ̀ àgbẹ̀ fòbí sóbìn ní ọkùnrin náà mò ń sọ nínú gbogbo fámìlì àfàwà àbùsẹ̀mí kí ni sọ́ni mú wọn adébáyọ̀ àfàwà àbùsẹ̀mí adébáyọ̀ láti òṣogbo àbí lẹ́yìn ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ ọmọ wa yìí bàbá tó bí yín nú bàbá àti yorùbá yàtọ̀ fámìlì ìyá yín bàbá yín náà ni fámìlì bàbá yín bàbá yín náà ni ṣùgbọ́n náà ṣẹ̀ríà bàbá tó bí yín your biological father wọ́n lè rójú ìyàwó sórí pé ipò bàbá wọn wà fún lẹ́yìn ẹ̀yìn méjì kò sẹ́ńtọ́ lórí ìyàwó yín mọ́ àwọn ọmọ tó bá bí tọ́jọ́kùnrin àwọn tó bá tó jọ́ mọ tẹ́yìn bí lára ìyàwó mi ìtọ́jọ́kùnrin wọ́n lè rí ṣùgbọ́n nípa tí wọ́n ní sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni pé ẹ̀yàn wà rí ìyàwó sẹ̀lú ọwá ń bójú fún mi ah sípò sípò bàbá mọ́ wà fún ni àìmọye ẹ̀ láti fẹ́ tù hmm èmi ò ní pọ́blẹ́mù ẹyọ kan fámìlì tèmi bàbá mi ti kọ́ lọ́mọ akọ kí bàbá mi ó tó kú bàbá mi lọ́fẹ́ yàwó àkọ́kọ́ fún mi ṣùgbọ́n yàwó méjì yòókù bàbá mi ti kú tó fẹ́ fúnra mi nígbà bàbá mi ń bẹ láyé lẹ́yìn àwọn nìkan àtẹ̀mí tá à ń rójú ìyàwó mi gbogbo àwọn àbúrò wọn lọ́kùnrin wọn rojú ìyàwó mi ìdẹ̀ ni problem ìyàwó mi ìdẹ̀ ni problem ṣùgbọ́n lẹ́yìn yorùbá wọn máa ń sọ ọ́ dogun ah, dẹ́jẹ́ tó sọ fún yín nínú ìlànà súnà táwa ń tẹ̀lé ìyàwó mi ìkúnlẹ̀ kí mi suna súnà mu ah, ìyàwó sẹ̀mí fún mi ah, àwùsùnmí láì èmi ló kí gẹ́gẹ́ báwọn kọ̀ wá lè kúnlẹ̀ kìí ṣe àfojúdi àáfà àtọ̀jọ́kọ rẹ̀ gan wọn gbọ́dọ̀ gbà kúnlẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo ìyàwó wọn mi obìnrin wọn èmi gò ní ìgbà ọlọ́mọdé ìgbà tí máa kú máa ọmọ mi àwa forí kó àti kírun fọ́lọ́ ni ẹlòmíì lókè bá yá gbéraga tó bá jẹ́ gbéraga tèmi ìmọ̀dọ́gbọ́n gbà èmi ò ní fún yàn ìgbéraga nu alẹ́ mi gé e gbà gbogbo ọmọ mi obìnrin wọn èkúnlẹ̀ gbogbo àwọn súdẹ́ǹtì mi obe wọn èkúnlẹ̀ kí mi ara wọn wà bíi tó ti wá kí mi lásànà ti wá kí mi bíi tó kúnlẹ̀ ń bo lọ́wọ́ à lásànà wa ìyàwó lòun náà nìka àti ẹ̀ lásán jẹ́ olè mi náà mo ṣe wá sí mẹ́ńgbó ọmọ mi lòun náà súdẹ́ǹtì mi tó kúnlẹ̀ fún mi ń gbòórí mi yóò ṣe kúnlẹ̀ àràmù ní nàó wọn èkólẹ̀ fáwà kìí ṣe pàfin ṣègbéraga so ń lọ́bọ̀ tó yẹ pé ńlẹ̀ Yorùbá àwọn nǹkan yìí à ní ah ìyàwó sẹ́rí èmi ló kí gan bá ń kọ̀ wá lè kólẹ̀ kìí ṣe pọ́mọ yẹn ní gbéraga tẹ́ ẹ bá ti gbọ́ wọn yé ẹ̀yẹn bí ọkọ ẹ̀ sì ní ní problem pẹ̀lú àwọn ọmọ yìí pẹ̀lú súnà tí wọ́n ń ṣe ibi tán bá wá kù sí ẹ mọ̀ pé wọ́n ṣàkíyèsí ọmọ yín ni wọ́n ẹ̀yin lẹ́bí wọn ẹ̀dáyé ṣáájú wọn ẹ̀yin ti lẹ́sùlẹ́sì jù wọ́n lọ ṣùgbọ́n àwọn ibì kọ̀ọ̀kan tó jẹ́ pé àwọn gbọ́yé nù kùránì àti súnà tábà ti lè fi ikímọ̀ ṣàlàyé ẹ̀ pé ìlànà ọlọ́run lélẹ́yìí ìlànà ọlọ́run lélẹ̀ nínú ìyá ni pé tó àfútùgbọ́ nígbẹ̀ tí lánà súnà bẹ́ẹ̀ yìí ṣe ló jẹ́ni <laughs> kẹsì máa sọ fáwọn ẹ̀tí ní lánà súnà bẹ́ẹ̀ ṣe ló tó àlè ní ẹ̀yà pọ̀ ọlọ́run ọlọ́run já sórí ìyá yàtọ̀ torí náà ọkọ ìyàwó abẹ́lọ́ yìí tá a ṣe ọlọ́run fàlùbáríkà ṣe o ẹ gbé wọnú àlìjánná àdísìkì yẹn ó máa pọ̀ sí i ìmánì yẹn ó máa pọ̀ sí i okun àtagbára ó máa pọ̀ gbogbo ń tẹ́ fi ṣe ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí i ọ̀rọ̀ yín ò ní dojúrú àsìkò tí ìyàwó ìtúndénú ilé yín fẹ́ ẹ̀ ní ìmọ̀sáburú o yóò máa bí ọmọ ọkùnrin yóò máa bí ọmọ ọkùnrin yóò máa bí ọmọ ọkùnrin yóò máa bí ọmọ obe yóò máa bí àwọn ọmọ obe ẹ ma lọ maka, ẹ ma lọ ṣe ájìṣẹ́ wúmúra ẹ máa ṣe nǹkan dáadáa ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́lá haúlá wà láàkú wáta subhanakallahumma bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka assalamu alaikum